ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú adéjọkẹ́ bákàrẹ atọ́kùn ètò ó sì wà lórí ètò pẹ̀lú mi òní comrade olúbùnmi tẹ́bárí màmá wà ní sẹpẹsẹpẹ pẹ̀lú wa ohun tá à ń gbé yẹ̀wò ó dá lórí àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ tá à ń ṣẹ̀ gbà báyìí wọ́n ní ṣé rètí wà ń bẹ̀ màmá wa ní rètí wà ń bẹ̀ pẹ̀lú àlàyé gbọ́bọ́yẹ lọ́ọ́ kalẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì wọ́n ní pé àwọn ní àjọyọ̀ àjọsọ àjọyé ìfomijoro tọrọ ọ̀rọ̀ láàrin àwọn pẹ̀lú ìjọba àpapọ̀ ní o àbí ti ìpínlẹ̀ ẹ kẹ́tọ́ lọ sí ìdánidúró ráńpẹ́ mo ní tàbá padà dé iṣẹ́ tẹ̀yìn aráàlú fi rán mi sí àwọn àjọ Labour Congress wọ́n ní pé ẹ ti jẹ́ dòdò pé bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé ìsìn kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láyé gbà ká máa dárúkọ kókórí ni àdàmọ̀ṣọ́mọlẹ̀ ni wípé ah wọ́n máa dìde báyìí ní kìràkìrà gbogbo ẹ ti rà àwọn ti lọ rà ṣùgbọ́n sì a kàn rí i pé ó dà pàtẹ ẹ̀gbóhùn ẹ̀yin òṣìṣẹ́ mọ́ àfìgbà tó bá dé ọ̀rọ̀ pé ẹ̀fọwọ́kowó wa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ ohun tó bá súnmọ́ ni lèèyàn mọ̀ hmm. ohun tó bá jìnnà sí ni òkèrè náà lèèyàn ó ti máa rí èèyàn ó lè mọ̀ kọ̀ǹtì tó bá súnmọ́ yìí hmm. ọ̀rọ̀ ò bẹ́ẹ̀ níbi tí ayé yìí gbogbo nǹkan náà ló ń chẹ́ǹjì ogun pa àhẹ́ aláòfẹ́ mọ́ ogun bó ba ọpá bó ba ọbù lẹ́sẹ̀ bí ìjókòó bá lè ṣe kí ló dé tá à ń yọgi tá à ń yọ kùmọ̀ tá à ń yọ pónpó tá à ń dúró sílé hmm. ohun tí ìjókòó lè ṣe ohun tí a ń pè ní dialogue hmm. àsọyépọ̀ tó ló ń ṣílẹ̀kùn fún ní gbogbo bá tẹ́ bá kanlẹ̀kùn kò sígbà tí a bá kanlẹ̀kùn ìjọba tí wọn kì í ṣí tí wọn bá ṣí òun ló máa ń di ogun pé ó yá ogun dé ẹ jókòó sílé ẹ jókòó sílé a kìlọ̀ fún yín ọjọ́ méje a ti fún wọn lọ́jọ́ méje a ti fún wọn lọ́jọ́ mẹ́rìnlá a ti fún wọn ní eh, ọjọ́ mọ́kànlélógún mm. ó ti wá pé báyìí o wọ́n ní kò sáyè fún àsọyépọ̀ ẹ gbọ́dọ̀ lọ bí iṣẹ́ òun tó máa ń di bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba tá a ní nísìnyí náà ó dàbí ẹni pé ìlú wa nàìjíríà náà òye ti ń yé wa ìmọ̀ wa ti ń yàtọ̀ sí ti ìgbà kan wọ́n ní bí education bá ti ń wọ̀ ignorant á máa kúrò níbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ignorant yẹn ló ti ń kúrò àìmọ̀kànmọ̀kàn àìmọ̀kàn yẹn pé wọ́n ń gbó lásán ni ẹ fi wọ́n lẹ̀ òun ló fi máa ń di pé àjáwé gbélé lé wọn lọ́wọ́ tó wà gbọ́. Hmm. ṣùgbọ́n nísìnyìí àwọn náà ti mọ̀ pé nǹkan tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí tán ń béèrè fún ẹ̀tọ́ ni àwọn onídàá ti jókòó káwọn jọ sọ hmm ó wà o kò tí ì sí báyìí ẹ fún wa nígbà báyìí ẹ jẹ́ kó dìgbà báyìí ó ní àsọyépọ̀ olódẹ̀ ń mú orílẹ̀ wa tó fi ní ìtẹ̀síwájú tí ohun gbogbo tó ń lọ ní mẹ̀lọmẹ̀lọ àwọn ènìyàn míì á sọ wípé tí ó bá jẹ́ pé ìlú mìíràn ni ebi tó ń pa wọ́n lórílẹ̀-èdè yìí ìyà tó ń jẹ wọ́n lórílẹ̀-èdè yìí ó ti tó kún ti jagun ṣùgbọ́n Ọlọ́run ti fi òye àti ọgbọ́n àti ìmọ̀ ó ti fi kún àwọn ènìyàn ta ni ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrutòru nígbà tá a bá ní ó yẹ kó pọ́npọ́ ẹ kó kù mọ́ ọmọ tí wọn ò ní síbẹ̀ ọmọ tí wọn ọmọ tó bá kú tẹni tó kú ló gbé ìyẹn là ń sọ wípé tá a bá ti ń rí dálọ́ọ̀gì ṣe ẹ jẹ́ ká fi ìwà jàǹdùkú yìí ẹ jẹ́ ká fi sápò náà ṣùgbọ́n èyí tí ò bá gbọ́ lẹ́rọ̀ a sì ń fi èlé náà. a máa gbé pẹ́rẹ́gì ah, gidi gan gidi gan ni o <laughs> any company tí ò bá ti ṣe àwọn òṣìṣẹ́ ẹ̀ dáadáa wàhálà dé o hmm. ogun ti wọ̀lú ọlọ́sìn lè jẹ́ ká rí ogun ọlọ́run lè jẹ́ ká rí wàhálà. Eh, eh, ká tó tẹ kí tó bẹ́ ká tó mẹ́nu ká tó wá sí ìdánudúró ráńpẹ́ lórí abala yìí mo fẹ́ kọ́kọ́ fi rán ẹ̀yin ará lé létí lọ́tọ̀ ọ̀sẹ̀ yìí mi ò ní na ìbéèrè kankan sórí afẹ́fẹ́ nítorí pé títí di àná àwọn kan yìí ń fi èsì ìbéèrè wọn wọ́n yìí fi ṣọwọ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tó lágbó òṣèlú pàápàá jùlọ orísun jákèjádò orílẹ̀-èdè àgbáyé àti nàìjíríà mo ti sọ ṣáájú ẹni tó bá ti fẹ́ dáhùn orúkọ wọn ibi tí ẹ ti tẹ àtẹ̀jíṣẹ́ wá bóyá amẹ́ríkà ni o bóyá london ni o bóyá nàìjíríà ibikíbi ìpínlẹ̀kípínlẹ̀ tó lè jẹ́ ẹ fi si ẹ wá tẹ ìbéèrè yín á ní kẹ́ ẹ má pè wá ẹ fi ìbéèrè yín ránṣẹ́ ìdílé lè tí mo fi ní na ìbéèrè nítọ̀sẹ̀ yìí mi sì ní fún yín ní ìdáhùn sí ìtí lọ́sẹ̀ tó kọjá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ máa na gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀ gbọ́ lákọ àti lábo màmá wa mo fẹ́ kẹ́ dára lóhùn mi ṣókí ṣé ọ̀rọ̀ ìfowósí owó àwọn oṣù òṣìṣẹ́ yìí ǹjẹ́ ó ní ọ̀rọ̀ tòṣèlú nínú. Hmm. kò ní ọ̀rọ̀ òṣèlú nù ẹja wò torí nígbà tí ìbò ń bọ̀ ló dàbí pé kíákíákíá láàárọ̀ ọ̀sẹ̀ méjì lọ́sẹ̀. ọ̀rọ̀ minimum wage yìí ó ti yẹ kó ti ṣe láti 2016 àti deal láti 2016 ṣe hàn pé tẹ bá ń ṣiṣẹ́ àdéhùn máa ń wà pé lẹ́yìn ọdún mẹ́rin o lẹ́yìn ọdún mẹ́jọ o ẹ máa fi owó kún owó wa o lẹ́yìn oṣù méjì o a máa fowó kún àdéhùn yẹn ti máa ń wà so àdéhùn yẹn ó ní àwọn òṣìṣẹ́ là ń tẹ̀lé. ó ti wá olóòpẹ lẹ́yìn ọdún méjì. láti twenty sixteen olóyè kan ti ṣe é hmm. ṣùgbọ́n nítorí pé ohun tí mo sọ ṣáájú pé àsọyé hmm. pọ̀ pé gẹ́gẹ́ bí ohun tí orílẹ̀-èdè là kọjá ìtàn pè ní recession hmm. nígbà yẹn oríṣiríṣi ìjọba fi ń bẹ àwọn olórí òṣìṣẹ́ nígbà yẹn pé kán jọ àwọn mọ̀ pé ó ti tó àkókò láti ṣe báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká fi rọrùn ẹ jẹ́ ká fi ṣe é ìgbà tí wọn fẹ́ tètè dá wa lóhùn òun la fi tú síta yẹ́yẹ́ tá a fi bẹ̀rẹ̀ sí ní sọ pé a fẹ́ protest o ohun tó jẹ́ ẹ̀tọ́ wa wọ́n ti fẹ́ máa fi dùn wá o ẹ̀jẹ̀ ẹ̀yìn aráàlú ẹ̀ bá wa gbọ́ ṣùgbọ́n kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú kọ́ ṣùgbọ́n nínú gbogbo láyé bàbá àti ìyá tọ́mọ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá àti ìyá kò lè jí láàárọ̀ kó lọ fún bàbá ẹlẹ́ṣẹ̀ lórí bẹ́ẹ̀dì. Hmm pé kí ló tẹ̀ fún mi ní kinní yẹn lánàá ṣọmọ yẹn máa rí gbà ó lè rí gbà ọ̀rọ̀ òṣèlú àwọn èèyàn máa sọ pé wọ́n ti jẹ dòdò wọn à lè ṣe òdodo èèyàn mélòó ni wọ́n fẹ́ fún ní dòdò nínú amẹ́ni ẹgbẹ́ òṣìṣẹ́ gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà kò pọ́síbù. Mm. ẹ ṣe ẹ kú òun màmá wa ọ̀rọ̀ lẹ́gbọ́ iṣẹ́ tẹ fi rán mi òní mo fi jẹ́ wọ́n lọ́rọ̀ ó fọwọ́ kówó òṣìṣẹ́ kò lọ́rọ̀ tòṣèlú nínú ọ̀nà ẹ̀tì gbọ́ ẹ̀ ọmọ àwọn àtòtọ́ ní pé kò lọ́rọ̀ òṣèlú nínú àwọn ìpínlẹ̀ tó yẹ pé àwọn kan gómìnà kan wọ́n lọ báyìí ẹlòmíì máa wọlé mm. èyí tó fẹ́ wọlé pẹ̀lú àròyé wọn gbogbo ìgbà àbọ̀ kankan lápò mm. ìjọba o ọ̀nà wo lẹ fẹ́ ìmọ̀ràn wo àbí ọ̀nà wo lẹ rò pé àwọn ilé fi lè sanwó òṣìṣẹ́ pàápàá jọ pé gbogbo bọ́jẹ̀tì náà ti bọ́ ọwọ́ lù báyìí. ọlọ́run ti bá wọn ṣe because kó o tó lọ sójú ogun wà á ti wo pé kí ló wà lójú ogun mm. ìwọ tó fẹ́ lọ jagun kí ni ìhámọ́ra tó gbé kí ni tó ní mm. so èrò inú wọn ọlọ́run ṣe orílẹ̀-èdè làwọn náà wà mm. wọ́n dẹ̀ ti ń gbọ́ bó ṣe ń lọ kó tó di pé àwọn fẹ́ tẹ́rí sí kò sí no excuse. wọ́n ní pé ká má fòyà ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin òṣìṣẹ́ ìpínlẹ̀ tó fẹ́ pààrọ̀ gómìnà wọ́n ní ká má fòyà pé owó oṣù yín gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ sísan ni o pé sísan ni dandan lówó orí ọ̀ranyàn ni aṣọ òbora ìyẹn níbi tí ọyẹ́ ò bá ti ṣe kí ni tó bá jẹ́ ibi tọ́yẹ́ wà dandan lọ́sọ òbora tí ò bá sọ́yẹ́ bí àbó tutù ìyẹn lè sùn ló bá ṣe wù ú ẹ ṣé púpọ̀ màmá wa ẹ kú ohun adúpẹ́ tá a pè yín tẹ́ ẹ jẹ wà ó dá mi lójú pé ìjókòó ti ẹ̀dùn púpọ̀ àwa obìnrin ni wọ́n ní pàtàkì ni wá adúpẹ́ gidigidi àwọn àjọ tẹ̀ ń ṣojú náà ọmọ náà jẹ́ lẹ́yìn yín lágbára ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀yin náà tẹ̀dẹ̀ ń pọ̀ wọ́n ẹ̀ ní ṣìwàwù ó tẹ́ máa jẹ́ kẹ́ ẹ sì sọ àbí ṣìṣe wájú wọn kò ní dé báyìí ẹ bá wa kí ààrẹ wa pátápá ẹ̀yìn chairperson wa tìpínlẹ̀ tìpínlẹ̀ èkó ẹni kan máa wò wá ṣe lórí alágbó òṣèlú ààrẹ wa bẹ̀rẹ̀ làwọn náà kọbìnrin sẹ́sì ẹni kan máa wò wá ṣe lágbó òṣèlú lórísun ó máa wò wá ká gbà lálejò bẹ́ẹ̀ ni màá sọ fún ọ ẹ ṣe gidigidi ẹ̀yin ará lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ lórí ètò lágbo òṣèlú lónìí màmá wa ti sọ wọ́n ní kò sọ̀rọ̀ òṣèlú nípa ọ̀rọ̀ ti àfọwọ́kowó òṣìṣẹ́ wọ́n ní ìjọba pàápàá wípé ọ̀rọ̀ bàbá sọmọ lọ̀rọ̀ òṣìṣẹ́ pẹ̀lú ìjọba wọ́n ní pàápàá jù lọ wọ́n gbóríyìn sàdánkátà fún ìjọba àpapọ̀ yẹn president muhammadu buhari nípò tiẹ̀ farabalẹ̀ wọ́n gbégbìmọ̀ kalẹ̀ wọ́n dẹ̀ ṣe ní tùnbí nùbí wọ́n wá ṣèkìlọ̀ kan bó tẹ̀ jẹ́ pé gbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ṣàdúrà wípé kò sí ọ̀rọ̀ ẹ̀ wàhálà ṣùgbọ́n ẹni kẹ́ ẹ finú fẹ́ dọ̀ kẹ́ ṣe ti aráàlú fẹ́ kó lè di kọ́rọ̀ yín lè di ọ̀rọ̀ ìlú fẹ́mi lóyè délẹ̀ délẹ̀ Adéjọkẹ́ Bákàrẹ̀ lórúkọ tèmi lórí ètò Lágbo Òṣèlú eléyìí ni mo fẹ́ máa fi ṣe lọ gẹ́gẹ́ bí ìṣe mi mo ní kó fẹ́ràn ara ẹ̀ ìyẹn làkọ́kọ́ fẹ́ràn aládùúgbò ẹ kó wá fẹ́ràn orílẹ̀-èdè torí kí ni kàlàáfíà kó lè jọba ẹ lè kàn sí mi lórí nọ́mbà èyí tí ó lọ lórí amóhùnmáwòrán yín ìyẹn tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa kì í ṣe pé fẹ́ dáhùn o ìbéèrè tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lágbo òṣèlú pẹ̀lú Orísun TV ẹ lọ sí gbogbo social network wa Instagram ni o Facebook ni o Twitter ni o gbogbo ẹ̀ la wà ń bẹ̀ lákọ lábo àtúwà lórí YouTube náà títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí àtayọ̀ pàdé lórí ètò lágbo òṣèlú ire àtayọ̀ tí mo fi yín sí òun náà ni màá bá ire o.